Lord, we are bringing your word now. And we pray that you give our listeners understanding. That, to, that they might understand. In Jesus' name, amen. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa. Friends. Àfẹ́kù tẹ́tí láti gbọ́ ìgbìyànjú yìí. We want you to listen to this exhortation. A fẹ́ sọ nípa agbára Jésù Kristì. But we want to talk about the power of Jesus. Tí ó fi ṣẹ́gun ikú. By which he conquered death. Kì í ṣe pé ó ṣẹ́gun ikú nìkan. He did not just conquer death. Ó tiẹ̀ wá láti pa ikú rẹ́ ni. He came to abolish death. Láti pa ikú rẹ́ fún gbogbo àwọn tó bá lè gbà òun gbọ́. For all those who believe in him. Pé ẹni tó bá lè tẹ̀lé òun láti máa pa ọ̀rọ̀ òun mọ́sẹ́. And whosoever will follow his commandment. Ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ẹ. He said verily I say unto you. Ẹnikẹ́ni tó bá pa ọ̀rọ̀ òun mi That whosoever obey my commandments. Yóò rí ikú láéláé. Shall not see death forever. ṣùgbọ́n ní ǹjẹ́ ìwọ gba eléyìí gbọ́ bí. said do you believe this? àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà náà. his disciples at that time. ọ̀pọ̀lọpọ̀ ni kò yé wọn nǹkan tó ń sọ yẹn. many of them do not understand what he was teaching. nínú ìwé Jòhánù orí kẹjọ. for in the book of John chapter eight. ẹsẹ̀ ìkọkànléní àádọ́ta verse fifty one. ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. verily verily I say unto you. bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́. if any man keep my word. yóò rí ikú láéláé. he shall not see death. wọ́n ní àwọn Júù wí fún un pé. and the Jews said unto him. nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ lé ẹ̀mí èṣù. now we know that he has the spirit of the devil. Abraham kú. for Abraham died. àti àwọn wòlíì. and all the prophets. ìwọ sì wí pé. then you said. bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́. if any man keeps my word. yóò tọ́ ikú wò láéláé láéláé. shall not taste of death. Ìwọ àpọ̀jù Ábúráhámù bàbá wa lọ. And thou greater than Abraham our father who died. Àwọn wòlíì sì kú. And the prophets. Sani ìwọ fi ara rẹ pé. Who do you consider yourself to be? Jésù dáhùn wípé Jesus said bí mo bá yin ara mi lógo if I praise myself ògo mi kò jẹ́ nǹkan my glory is nothing bàbá mi ni ẹni tí yìn mí lógo father is he that glorifies me ẹni tí ẹ̀yin wípé Ọlọ́run yín ní ṣe he that you refer to as your God hallelujah praise the Lord àní nínú ìwé Timothy kìíní Timothy kejì orí ìkíní Timothy chapter one ẹsẹ̀ ìkẹwàá ìkeje dídí ìkẹwàá rẹ̀. verses seven through ten. Paul àpọ́sẹ̀tò ẹ̀ tí wọ́n fi ń ṣàṣírí hàn wá ohun tí Jésù ṣe fún wa sẹ́. Paul was revealing to us what Jesus has done for us. Mo fẹ́ kà fún ẹ láti ẹsẹ̀ ìkẹjọ. Let's read from verse eight timothy kejì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. second timothy chapter two chapter one verse eight. paul ló ń sọ fún timothy pé. there paul was writing on timothy. ó ní nítorí náà. he said be not. má ṣe tijú ẹ̀rí olúwa wa. be not thou therefore ashamed of the testimony of our lord. tàbí èmi òǹdè rẹ̀. nor be his prisoner. ó ní but be thou. kí wọ́n kí ó lè ṣe alábàápín nínú ìpọ́njú ìrere. partaker of the afflictions of the gospel. gẹ́gẹ́ bí agbára ọlọ́run. according to the power of God. ẹni tí ó gbà wá lá Lord. Who has saved us. Tí ó sì fi ìpè mímọ́ pè wá. And called us with an holy calling. Kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa o. Not according to our works. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti oore ọ̀fẹ́ tirẹ̀. But according to his own purpose and grace. tí a fi fún wa nínú Kristi Jésù. which was given us in Christ Jesus. láti ayérayé. before the world began. ṣùgbọ́n tí a fi hàn nísinsìnyí. but is now made manifest. nípa ìfarahàn Jésù Kristi olùgbàlà wa. by the appearing of our Saviour Jesus Christ. ẹni tí ó pa ikú rẹ́. who has abolished death. tó sì mú ìyè. and has brought life. àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀. and immortality to life. nípasẹ̀ ìhìnrere. through the gospel ǹjẹ́ o gbọ́ nǹkan tí sọ yẹn arákùnrin. do you hear what the bible says here. ó pa ikú rẹ́. he said Jesus has abolished death. ó mú ìyè àti àìdíbàjẹ́ wá mọ́lẹ̀. life and immortality nípa ẹ̀yìn rere. through the gospel. ìyẹn ni pé ohun tí jésù torí rẹ̀ wáyé rẹ̀ yìí. this is the purpose why Jesus came. ó mọ ohun tí àwa ènìyàn bẹ̀rù jù. for he knows that which man fears. ó rí i pé agbára kan yóò tí èṣù ní lórí ènìyàn ní ikú. he recognizes that the power that Satan has over man is death ó sì mọ̀ pé èrú nítorí ìbẹ̀rù pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ wọ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ èṣù. and he knows that because of the fear of death many has uh, uh, given their life to the devil ṣùgbọ́n torí eléyìí Jésù ṣe wá. that's why Jesus came. láti wá jẹ́ balógun fún àwa ènìyàn. that he might become the captain for man. àwa ènìyàn tá a bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. those who want to do the will of God. tá a fẹ́ máa sí èṣù. who do not want to serve the devil. Jésù wá torí wa. Jesus came because of us. láti gbà wá kúrò nínú ìbẹ̀rù èṣù. to deliver us from the fear of the devil. àti kúrò nínú ìbẹ̀rù ikú. and from the and the fear of death. báwo ló ṣe máa lè ṣe léyìí. and how can he do this? ó gba ó jọ̀wọ́ ara rẹ̀ fún ikú kí ikú náà mú òun òun lọ síbẹ̀. because he yielded himself unto death. pé tí kú bá mú un lòun á lọ bá ikú jà lọ́hùn-ún. so that death took him away and he fought with death. pé wọ́n kàn tó ń pa àwọn ènìyàn yẹn sẹ́. that that which is killing man. tó ń mú ẹ̀mí wọn kúrò lọ́nu ẹran ara wọn yẹn. have taken away their spirit from their body. òun náà máa jẹ́ kó mú òun náà lọ. he will subject himself to this power. nígbà tí ikú á mú Jésù lọ. and when death took Jesus. Jésù nínú ẹ̀mí lọ́hùn bá bá èṣù àti ikú àti gbogbo àwọn ẹ̀mí èṣù wọ̀nyẹn jà. Jesus fought against death death and hell and the devil. and took them all captive. for the bible says so. that jesus took captivity captive. ìyẹn pé nǹkan tó mú àwọn èèyàn nígbèkùn yẹn jésù lọ sọ́hún mú ntọ̀hún ntọ̀hún nígbèkùn. that is he that captures man was captured by jesus himself. jésù wá mú kọ́kọ́rọ́ ikú wá. and then he took the keys of death and hell. ọgbà ẹ̀wọ̀n tí èṣù máa ń de ẹ̀mí àwọn ènìyàn mọ́tà ń pè ní ọ̀run àpáàdì yẹn sẹ́. and that hell which which is a prison for the dead of the, that follow Satan. Jésù gba kọ́kọ́rọ́ ibẹ̀. Jesus took the key of that place. Ó wá jáde jìkà lára rẹ̀. And he resurrected from there. Ó ní òun ní agbára láti fẹ̀mí òun lélẹ̀. And he proclaimed that he has power to lay down his life. Òun sì ní agbára láti tún mú ẹ̀mí òun jìkà lára òun. And to take it also jésù yòó ló mú kí jésù jíǹde tìka lára rẹ̀. and that is why Jesus rose from the dead. nítorí pé jésù kò kò kò fẹ́ràn ikú yẹn ó wá pa ikú rẹ́ pátápátá. because Jesus did not love death he himself abolished death. ó wá sọ pé ẹni tí ó bá lè gbàgbọ́ ni o. he said for those who can believe it. wà á ní kí n dé tí òkú pa ikú rẹ́ gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n tó ń tẹ̀lé. death was abolished for them but why not why didn't he do it for all his disciples. wà á ní kí n dé tí gbogbo àwọn àpòsílẹ̀ yẹn kí n dé tí gbogbo wọn kú. you'll say why then did the disciples die. wà á ní kí n dé nítorí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ti kú títí sìn yìí. up until this day they continue to die. mo fẹ́ ṣàlàyé ìdí rẹ̀ nínú bíbélì fún ẹ. I will explain to you the reason. ẹja lọ kàánú òwe Jòhánù orí kọkànlá yẹn. let's read this from John chapter eleven. nígbà tí Jésù wá jí Lásárù dìde. when Jesus raised Lazarus from the dead. Jésù ti mọ̀ pé ó nira fún àwọn èèyàn láti lè gba orú ọ̀rọ̀ ìgbọ́. Jesus realized that it was tough for people to believe this kind of doctrine. ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ní nínú ọkàn pé Ọlọ́run ló ń pa ènìyàn. because many believe that that it is God that kills people. wọ́n rò pé ọlọ́run ló ń pa àwa ènìyàn ni. they believe that it is God that kills. tẹ́ni òkú kan bá kú wọn ní ọlọ́run ti mú lọ. if somebody dies they will say God has taken him. eléyìí ti wà nínú ẹnu gbogbo orílẹ̀-èdè. and this all the believers in every country. ṣùgbọ́n Jésù fẹ́ fi hàn á pé Ọlọ́run kọ́ ló ń pa ènìyàn. But here Jesus wants to show us that it is not God that kills. lóòótọ́ Ọlọ́run gégùn fún orílẹ̀-èdè lórílẹ̀ orílẹ̀ ayé nítorí Ádámù ẹ̀ṣẹ̀ Ádámù yẹn. It is true that man has been caused and the earth has been caused because of the sin of Adam. ṣùgbọ́n èṣù ló mú ègún yẹn ṣẹ. But it is the devil that fulfils that cause. èṣù ló ń pa àwọn ènìyàn. It is the devil that kills. èṣù ló ń fa àìsàn. It is the devil devil that brings sickness. ẹ̀ṣẹ̀ lèṣù kọ́kọ́ máa ń sọ bí okùn sí ọrùn ẹranko. the first bait is sin. a sọ okùn bí ìgbà tá a bá sọ okùn sí màálù. Satan sets the trap through sin. nígbà tó ń tọ̀hún bá ti wá wọnú ẹ̀ṣẹ̀ tó náà ń jingiri inú ẹ̀ṣẹ̀. and when a man enters into that sin. èṣù àwa fi àìsàn síbẹ̀. then he will throw sickness unto him. Satan will. nípa àìsàn wọ̀nyẹn ni èṣù àwa pa ènìyàn. and by those sicknesses Satan kills man. ìdí ẹ̀ tí ó jẹ́ tàbí sọ pé that's why we say that it's Satan that kills man. ṣùgbọ́n Jésù fẹ́ fi hàn ẹ́ pé. but Jesus wants to show you. lóòótọ́ lòun ti ń pa ikú rẹ̀ o. that truly death has been abolished. ṣùgbọ́n ìwọ láti gbàgbọ́. but you must believe it. nígbà tí Jésù wá jí Lásárò dìde sẹ́. because when Jesus raised Lazarus from the dead nígbà tí jésù débẹ̀ níbi tí a ti ti lazarus ọjọ́ mẹ́rin àti sín. let's go into that place when Jesus saw Lazarus. Bíbélì sọ pé Martha ẹ̀gbọ́n Lásàrò wá pàdé Jésù. Bible says Martha the, the sister of Lazarus came to meet with Jesus. Ní orí orí ìkọkànlá ẹsẹ̀ ìkọ́ kọkànléní ogún. in chapter eleven verse twenty-one. onígbà náà ni Martha wí fún Jésù pé. then said Martha unto Jesus. Olúwa ìbáṣe ìwọ ti wà níhìn-ín. Lord if thou hadst been here. arákùnrin mi kì í bá kú. my brother had not died. ṣùgbọ́n nísinsìnyí náà. but I know that even now. mo mọ̀ pé. whatsoever thou will, ask for. ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ Ọlọ́run. whatsoever thou will ask of God. Ọlọ́run yóò fi fún ọ. God will give it. Jésù wí fún pé. Jesus said arákùnrin rẹ̀ yóò jíǹde Máta wí fún un pé mo mọ̀ pé yóò jíǹde ní jíǹde ìgbẹ̀yìn ọjọ́ mo Jésù wí fún un pé èmi ni àjíǹde náà àti ìyè ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. He that believeth in me, though he were dead, yet shall he live. Ẹnikẹ́ni tí ó bẹ̀ láàyè. And whosoever liveth. Tí ó sì gbà mí gbọ́. Believeth in me. Yóò kú láéláé. Shall die. Ìwọ gba èyí gbọ́ bí. Believest thou this? Arákùnrin àti arábìnrin. My friends. Ẹni tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí. This question. Jésù ń béèrè lọ́wọ́ ìkan àwọn arábìnrin tó gba Jésù gbọ́ o. was posed unto a believer of Jesus. ṣùgbọ́n Jésù ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ gba èyí gbọ́ bí. he said do you believe this. ìyẹn ni pé o lè gba Jésù Kristi gbọ́ kó má tún gbàgbọ́ pé Jésù lágbára ru eléyìí. in other words you might believe Jesus but not believe that he has power over death for you ohun tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi máa lè wọ́n lè pa ikú wọ́n lè ṣẹ́gun ikú nígbà tí wọ́n nìyẹn. And that's the reason why many disciples of Jesus in their own time could not overcome death. Ìdí ẹ̀dẹ́ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti tí wọ́n kú tí wọ́n lọ sí paradise nìyẹn. And that is why many of them died and went to paradise. Jésù fẹ́ kó mọ̀ pé. But Jesus wants you to know. Tó o bá gba òun gbọ́. That if you believe in him. Ìbẹ̀rẹ̀ sì nìyẹn. That is just a beginning. Òun láti wá gbàgbọ́ pé òun ní agbára láti dáàbò bò ẹ́ that he has power to protect you. láti dá ògbẹ́ kúrò nínú gbogbo ewu. from all dangers. kó o láti lọ gbàgbọ́ pé. you must believe. Jésù yìí ṣètún ní agbára láti pa ẹ́ mọ́ kí wọ́n má kú ikú ara. that he has power to protect and prevent you from dying. ìdí ẹ̀rọ tí Jésù fi béèrè lọ́wọ́ Martha lọ́jọ́ náà nìyẹn. that's why Jesus asked from Martha. ó kọ́kọ́ sọ fún Martha. he said unto Martha. ó ní àbúrò rẹ yóò jíǹde lọ́jọ́ yóò jíǹde. he said your brother shall rise up. Mátà sọ pé mo gbàgbọ́. Martha said, oh I believe that. Mo gbàgbọ́ pé yóò jíjẹ lọ́jọ́ ìkẹyìn ayé. That he will rise in the end at the But resurrection. Jésù wẹ́ fi hàn pé èmi ni ìkẹyìn ayé náà. Jesus says I am that resurrection. Pé èmi ni máa jí gbogbo àwọn òkú dìde. I am he that will raise them from the dead. Èmi náà ni mo máa pa gbogbo àwọn èèyàn láàyè mọ́. I am he that will prevent people from dying. Lójú sọ pé èmi ni àjíǹde àti ìyè náà. And that's why he said I am the resurrection and the life. Ó wá tó wá ṣàlàyé fún pé. And then he explained unto us bá ah. gbà mí gbọ́. that whosoever believeth in me. bí bá ti kú yóò yè. even though he dies he shall live. àwọn tó bá wà láàyè. and if they are oh, those who are alive. tí wọ́n bá gbà mí gbọ́. and believe in me. wọn kì yóò kú láéláé. they shall not see death. ṣùgbọ́n láti fi hàn ẹ́ pé. but show unto you. o láti tún gba èyí gan ọ̀rọ̀ tó sọ yẹn gan gbọ́ ni. that you must believe that which he has just said. ọ̀rọ̀ tó sọ yẹn gangan o láti tún gbà yẹn gbọ́ngàn sẹ́. you must believe that doctrine that he has just said. ló ṣe tí wàá béèrè lọ́wọ́ Martha pé. that's why he asked Martha. ìwọ gba èyí gbọ́ bí. and said believest thou this. wàá gbọ́ nǹkan tí Martha sọ fún. hear what Martha said. ní ẹsẹ̀ kẹtàlélẹ́dínlógún yẹn. in verse twenty-seven. nígbà tí Jésù béèrè pé ìwọ gba èyí gbọ́ bí. when Jesus had said Believest thou ó wí fún un pé. Martha said. Bẹ́ẹ̀ ni Olúwa. She said unto him, Yea, Lord. Èmi gbàgbọ́ pé. I believe that thou art. Ìwọ ni Kristi náà. Ọmọ Ọlọ́run. The Son of God. Ẹni tí ń bọ̀ wá ayé. Who should come into the world. Arákùnrin àti arábìnrin. Friends. Ohun tí Martha gbàgbọ́ ló sọ yẹn o. This is what Martha believed. Ó gbàgbọ́ pé Jésù yìí ni Kristi náà ẹni tí ń bọ̀ wá. She believes that Jesus is the Christ that is to come. Ṣùgbọ́n Jésù ń bèèrè pé ǹjẹ́ ó gbàgbọ́ pé òun ní agbára láti dáàbò bo èèyàn láì má kú? But the question Jesus asked him was, do you have power to believe that I, that I can prevent you from dying? ohun tí a sọ pé ìgbàgbọ́ tó tún wá le ju ìgbàgbọ́ kankan lọ nìyẹn o. see this is a higher faith than any other faith. ilé ìlà fi ń ṣàlàyé rẹ̀ fún ẹ. and that's why we are preaching it to you. ìgbàgbọ́ yóò máa ń ní ìpele ìpele ni. that faith comes in different levels. òun láti tó bá ní ìpele kan tó bá tún gbàgbọ́ sí wàá tún ga jù bẹ́ẹ̀ lọ. it comes in different dimensions. ohun tí a ń sọ pé Énọ́kù rí gbà níwájú Ọlọ́run nìyẹn. and that is why we said Adam wanted to great dimension dispensation of faith. wòlíì enoku. the prophet enoch. nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́run rìn. when he was walking with God. ó bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run nígbà ayé tirẹ̀. and he was serving God in his days. ọlọ́run fi hàn án pé. God showed unto him. òun lè pa ẹ́ mọ́ kí wọ́n má kó ikú ara yẹn o. and he can prevent him from dying in the flesh. tó bá lè tẹ́ òun lọ́rùn. that if you satisfy him. tó bá lè bá òun rìn dé ibi tó ń fẹ́. and walk with me as I want. wọ́n yóò rí ikú ara yẹn ṣẹ́. you shall not see death. ó ń láti gbàgbọ́ pé pọ́lọ́hún lè ṣe é. you must believe that God can do this. ó láti bẹ̀rẹ̀ sí ní yìí bọ́lọ́hún ṣe fẹ́. and begin to work with God as he wants. ohun tí Jésù náà tó fi hàn wá nìyí. for this is what Jesus said to us. pé òun lè tó pa Énọ́kù náà mọ́. that he is the one that preached protecting us. pé òun lẹni tó pa Èlíjà wòlíì yẹn náà mọ́. he is the one that protect the prophet Elijah. ó sì sọ pé òun tún fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ mọ́ ní ìgbẹ̀yìn ayé yìí sẹ́. and he said he wants to do the same at this end of time. pé pẹ́ntẹ́ tó bá tẹ̀lé òun sẹ́. that whosoever follows his word. ìwé Jòhánù orí kẹjọ. in the book of John chapter eight. ẹsẹ̀ kọkànléní àádọ́ta yẹn. verse fifty one. ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. it says verily